kéde sírù lánàá òun ni àyà ọgọ́rùn méjì àti ọgọ́ta two nínú suratul baqara gbogbo ìta ń gbọ́ yìí náà abẹ́lẹ́ ọ̀hún lọ́mọ́sá kó wúlò fún wa o olùwà kó ṣe àlékún kí á ti gẹ̀kọ́ ga wa bá a ti máa wí lójúmọ́ àdàbọ̀à Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé àwọn sọ̀hábẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ń bá ń tẹ̀lé lánàá wọn ṣe ìdìbò àlùkìyàmà àbí olúwa o ayàwó náà kó nù ọdún olórí rẹ̀ yìí o Allahumma amin. olùwà ń bẹ̀ àtẹ̀yìn sọ̀rọ̀ nínú àyà yìí وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فهم أربعة من الطير فطرهن إليه ثمن منهن جزءا ثم دعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم كي أتؤمن لتما آيه القرآن الكريم ọ̀rọ̀ olúwọba a gbọ́dọ̀ yí ohunkóhun padà nínú ọ̀rọ̀ ọlọ́run bó ti lè wù kí ó kéré mọ́ lójú tiwa èèyàn gbọ́dọ̀ máàmá kó yí ọ̀rọ̀ ọlọ́run padà sẹ́rí bí àbáwá máàmá yí ọ̀rọ̀ ọlọ́run padà ẹ má jẹ́ àmọ́ ṣe mistake yí ọ̀rọ̀ ọlọ́run padà náà ibi ọlọ́run nù o bí wọn náà ò ti ní gbà kéèyàn ó pé mo ṣe bí n tẹ́ wínú ni ìyá èyí ṣe tó bí mi pé kí ni mo wí. àṣìṣe kan kọ́mọ̀ mo tún gbọ́ lónìí ló jẹ́ rántí mo rí táwọn kan ké wọ́n ṣe wá sí mo wà nu mọ́tò tí mo ń gbọ́ rédíò kan ìmọ̀ rédíò náà ìrántí rédíò náà àmọ́ kì í ṣe tàwọn yẹn nìkan gbogbo ọkọ́mọ̀ especially ní. Ni ẹni tí ń sọ yorùbá tí ń bá ń ké alukurani sóràtò lukumanu ni ẹni náà ń ké wa idh qala lukumanu libnihi wa huwa ya'ibuhu bẹ̀yẹn kọ́ ibi àyà wahnan ala wahnin sóràtò lukumanu náà ni. Mm-hmm. بوالدي حسنا حملته أمه وهنا على وهن حملته أمه وهنا على وهن ntẹni yìí ń kà ńgbà mí àdánwò nípa asáfẹ́ dùn sí kéwú ohun téèyàn ọba dùn sí kéwú jẹ́ ọmọ yìí ń tọ́lọ̀ ń wí padà kápá òun náà jẹ́ o ntẹni náà ń kà ní wàhánà ń wahanan ala wahanin ìyàtọ̀ ń bẹ láàrin wahanu àti kíni wahanu gbogbo bí ọlọ́run bá ti sọ nǹkan kankanlẹ̀ tó ní sunkún ìtumọ̀ ẹ̀ ni pé àyè pé jáde lọ́fíjẹ́ ọjọ́ pé wahanun wahanun. bẹ́ẹ̀ bá ti wá sọ ọ́ di wàhánù ntọ́lọ̀ ń wí kò ń wí wọn o kọ́pọ̀lọpọ̀ náà fi ètè léyìí níbi tá a bá ń ka Kùránì mo ní it's a common error pàtàkì jùlọ láàrin àwa táwọn sóde Yorùbá yìí ògbéogbé Ọlọ́run bá ti ní sunkún ọ gbọ́dọ̀ wọ o pọ̀lọpọ̀ bòmíì kí ló dé báyìí ọ̀pọ̀lọpọ̀ bòmíì sùnkún ní ń bẹ lórí àràfí àwọn èèyàn kíké tí wọ́n ma ké ìké ni wọ́n ma ké ìké kẹsìrọ̀ ni. ìrántí example tí mo lè fún yín nísìnyí àmẹ́yìn náà máa ti rántí ní ni pé gbogbo bí ọlọ́run bá ti wọ́ nǹkan tí wọ́n wọ́ nǹkan ní ní sùnkún bá wọ́ Ni ìsàlẹ̀ mistake ni o ń yí ọ̀rọ̀ ọlọ́run padà ni ọlọ́run kàlẹ́ wá sànù rẹ̀ kọ́mọ jẹ́ ń yá bí ọba màmá àmọ́ kéèyàn ó fi èsì ru mistake tí ọba máa ṣe náà wá nání kìí ṣe wá ha nání bàbá sì ní bàbá wí báwọn kò ní dùn pa ohun tì dandan kọ́ ni kí a máa kéwú bí bàtà ń kọrin tẹ́lẹ̀ náà kìí ṣe dandan ká máa kéwú bí ìgbà tí kíni bí ìgbà tá à ń darin ẹnu wọn bá bí ọba ti ké lóhùn rẹ̀ òun náà tí ò ní yí ọ̀rọ̀ ọlọ́run padà èyí ò ní o mójútó o inú ẹ̀gbáǹpù míì tọ́ra rẹ̀ kọ́ta bí akọ́nà oṣù alukurani la wà mo ti gbọ́ tẹ́nìkan náà ń ké àyà alukurani tó ní. وإنك لتهدي إلى صراط مستقيم ولو انت سوكالين وإنك لتهدي إلى صراط مستقيم استغفر الله العظيم أتوجه لأني إكا نواع وإن إن فالون طلوك وما عمانيو إن بالون نانسي وما أقبعون لون كلام باوين ونجال لون àmọ́ nítorí ohun ni ohun lọ́gba ìtọ́lọ́wọ̀n ọ̀fà kọfà ọba sọ di látàdí àbítọ́lọ̀ ń bá wo àánú ṣe é tọ́mọ̀ pé kọ̀ máa ń ti ń ṣe ni òfin ní jẹ́yà o torí opposite ìtọ́lọ̀ ń wí ìlókùtì wọn kàn ó lè wà as dangerous as that ẹnu ọ̀fà kankan kínní iṣẹ́ ńlá lórin kéwù ó lè become gini direct opposite olúwa ní wà nábi wà innaka latahdi wà innaka latahdi ila siratin mustaqim olúwa láà garanti rẹ̀ wà nábi ò ní síyàn lọ́nà gbogbo ń tọ́ bá wí ni àwọn lárọ́ láàmù yẹn ìtàkì olúwa ní afinrin lẹ̀ pé ìwà nẹ́bí ọmọ tọ́yàn sọ́nà ni ò ní sọ́yàn nù sẹ́mọ̀tún máa ń tà fáà tí ó dùn ún ké sẹ́mọ̀tún mẹ́ẹ̀ ni pé ìwà nẹ́bí efi yàn án mọ̀nà o ọ̀ ń sọ́yàn nù ni o pẹ̀lú ẹ̀yà àbúrò dà rẹ̀ látàrí afẹ́ dùn ún. látàdí kọkàn lálásán ni bọ́ bá ti fi nǹkan kan pé tẹ́ ẹ máa kan rẹ ẹrù páwọn tí nǹkan kéwú nù kéṣẹ́ẹ̀tì bọ́ bá wù wọ́n wọ́n kan fà á bọ́ bá wù wọ́n wọ́n ní fà á bọ́ bá wù wọ́n kọ́ o tọ́rẹ́ lomi ọmọ àyọ́kàn ní ẹ báwọn náà máa ń fa àkànjẹ́ ogun báyìí ẹ̀wọ́lé yìí nísìnyí wà ináka làtà ìtọ́lọ̀ ń wí nù sẹ́rí bẹ́ẹ̀ bá ti fa láàrún ọ̀tìjọ́ bó ti ìnáka látàdí ìdání náà kàlẹ́ nù ní wáàsí tí ọba má olùwọ́ forí jìn àmọ́ yẹ kéwù rẹ̀ ọmọ àfa tó kéwù débi tí ń ṣe wáàsí ọ̀yẹ̀kọ́ má ẹ̀dá máa fi èsì o bàbá rí táwọn ọmọ wa ń ké pẹ̀lú ká tún wọn ṣe o ńgbọ́ ọlọ́run lá nẹ́bí ń fi yàn án mánà tí wọ́n ń ké pa nẹ́bí ń sọ yàn án nù ní kéé fi yàn án mánà. èdè lárúbáwá wà as sensitive as that ẹnu kọ̀ọ̀kan fa ẹ̀rí pé kò yí nǹkan kan padà ẹnu fífa ni ó ti mọ̀rú o direct opposite ntọ́lọ̀ ń wí ló ń wí. mọ̀tún rájọ ọ̀kan níbi kọ́lá gbéyìn náà lábí ṣe tẹ̀síwù ní lọ́hùn ìlà òsàn opposite èyí example tá a mú wáyé opposite rẹ̀ lélẹ̀ olúwa fà á mo ti gbọ́ tẹ́nìkan ń kàún náà dùn ní bàbá sọ ọ́ di inna Allaha la yukallifu à níbi ọlọ́run ti fà á òun ṣe kí ni ó dínkù ó sì sọ ìtumọ̀ náà di opposite náà ni bí kéwù ti rí No olúwa ń sọ pé inna Allaha la yukallifu Allahu la yukallifu Allahu nafsan illa wus'aha olúwa ní ń tẹ lágbára ìnígbẹ ẹsẹ o ẹ̀yin ẹ̀dá ń tiẹ lágbára ìnígbẹ kọ yín lọ́hùn bẹ́ẹ̀ yẹn bá ti yọ fífà díẹ̀ tọ́lọ́nfà ni tọ́sọ́ di kínní la yukallifu Allahu ní tí wọ́n á dùn sí i àfi tọ́lọ́nfà sànù rẹ̀ pé kọ́ mọ́ o ọmọ tí ń wí lẹ́nu o torí n tó ń wí ń gbà wọn nígbà wọn sọ pé ọ dájú pé n téèyàn lágbára lọ́wọ́ máa fi òsè òtún mẹ́ẹ̀nu òtún fi ọ dájú sí gbígbà téèyàn ní wà láì ọ dáhùn lójú pé sẹ́rọ́ lọ́hùn ni n téèyàn lágbára ní ọmọ péyìn òsè olúwa ti ń wí ọpọ́sìtì olóhùn òun ò ní kí ẹ ṣe ń tiẹ̀ ní agbára dákun lọ́ọ̀dọ̀ ẹni tó ké kuraani fún pé ẹ ẹ gbọ́ bí n jẹ́ ń ké ṣé bọ́lọ̀ ti wí ní àìtíjú rẹ o kọ́mọ máa di ọ̀ràn sí ọlọ́run o kọ́mọ máa di ọ̀ràn sí ọlọ́run o. mo ti kírun lẹ́yìn ìmáàmù kan rí kèéṣe lọ́rin ayé o ní wọ́n á ń ṣe kùnúùtù mo ní tọ́ ọlọ́nsájẹ gbọ́ jáde rọrùn ní mọ́sálásí torí bọ́lọ̀ ń bá fẹ́ fi ń ti ń wí nù kùnúùtù ń bá wa wí. à èyí wí fún yín nísìnyí náà níbi táwọn ọmọ rò pé kò dúró ṣe mẹ́wàá o wọ́n fẹ́ ṣàdúrà àdúrà tó dáa ni allahumma ya libali qulubi thabbit qalbi ala dinika àfa ìmáàmù bá ní allahumma ya muqallibal qulubi. sabbit kalibi sabbit kalibi aládìníkà ẹ̀yin ọ̀tẹ̀ mọ kéwulẹ̀ rẹ́rìn ẹlòmíì ò tí ì mọ tí ó ṣẹlẹ̀ nínú pé kọ́ kẹ́ àwọn kéwu kọ́ kẹ́ ibi ọlọ́run bá ti kọ́ rẹ̀ àbí kọ́ kọ́ o ibi tó bá ti ká rẹ̀ àbí kọ́ ká o kì sọ̀rọ̀ kọ́ àwọn kéwu kọ́ kẹ́ yàn èdè lágbáwá bó ti rí nìyẹn sabit kọlbi kọlibu ọkàn ọkàn mi àdúrà nù kì í ṣe nù sabit kalibi kalibi ajá mi yìí ẹ̀yin náà rẹ̀ rìn kí lọ jọra wọn nù ọkàn mi yìí àtajá ajá tọ́lọ̀ ní ọmọ sùn pẹ̀lú rẹ̀ nulẹ̀ ọ̀wá ń pẹ́ kọ́lọ́hún obìnrin lẹ̀ lórí irun sẹ́rí pé mo ní tọ́ ọlọ́sàjà jáde ní lálàáfíà ní kùnúùtù yìí o ọlọ́run ló sì bóyá dojúmọ́ bí ṣe ń ké fáwọn jàmá rẹ̀ nù èmi kan yà kí wọ́n bẹ̀ ní mi kì í ṣe bẹ̀rẹ̀ mi kì í ṣe lọ́rin ẹ̀dàkùn wò fíwù ẹ̀gbàmù tẹ̀mí rántí kí ló gun ẹ̀ ògùn ẹ̀ ní ìwọ tí ọ pé wọ́n lọ ń kọ́ rẹ̀ ń kóra ní ọ̀dà ọ wà lọ bá a fa fọmọ pé ẹgbọ́ létí kí n kéwò pé bẹ́ẹ̀ náà ni o tọ̀bára bá àti ọkọ̀ tó ṣe pé wọn náà ló ń ṣe online fún rẹ ọ wà lọ bó sì já àfọ online náà ni pé ẹjẹ ń ké kẹ gbọ́ o ó ṣe pàtàkì o àwọn nǹkan kínkìnkín yẹn ó léwu o ẹ wọ àwọn examples mélòó la mú àyè mẹ́rin àti mẹ́ta mẹ́rin ni bẹ́ẹ̀ ni ọ̀dà ọlọ́nkọ́mọ́sá àsàmọ̀dáwà o àwọn tẹ bá rí náà ẹ máa pàkíyèsí wọn o tẹ̀tẹ̀ rí à ń sọ sùnkún nù bí kẹsìrọ̀ yìí ọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí máa kéwú ahọ́n ẹlòmíì lè máa aláwọ̀ rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọ wà tẹ̀rẹ̀nì ó tẹ̀rẹ̀nì ààrẹ ká má máa tàn wa pé nígbà táwọn èso ọmọ alágbáwá ẹbọ mi èbó làwọn tẹ̀ ń gbọ́ tí ń ṣe wá àti fún yín lè bó àwọn èbó ṣe máa kéwúké táwa tí wọ́n bí sínú ìsìláàmù ò ní máa kéwúké àbí torí lẹ́yìn ọmọ màá tán rẹ o pé bọ́lọ̀ náà rí i pé àwọn èsè lágbáwá nínú àwọn táwa jọ kéwú àwọn ọmọ èbó tó yẹ pé àtìyá àti bàbá wọn wọn ò tiẹ̀ mọ kéwú wọn ò tiẹ̀ ṣe mùsùlùmí àwọn náà wọn kọ́ di mùsùlùmí wọ́n sì fún wọn scholarship pẹ́yìn náà ẹ wá kéwú Saudi àjọ kéwú àjọ graduate ni ẹ̀yin ó senior wa ẹni àwa náà senior rẹ̀ ń bẹ́ẹ̀ nù wọn gbogbo àwọn àbú mi àbú àlìjẹ́ ń gbọ́n àwọn náà gbéra wọn lọ lé kéwú gba wọn dàgbà o wọn sì lè kọ́ èèyàn kéwú lónìí kí ló ṣe wọ hmm? torí náà ẹ dákun ẹja fèsì o kìí ṣe ẹsikúùsì pàwé sọmọ alárúbáwá o gbogbo nǹkan bó o ti ń kọ́ máa ti tọ́ máa ń náà o lè kọ́ eléyìí náà kọ́ máa o ó sì ṣe pàtàkì kọ́ mẹ́lẹ́yìí bẹ́ẹ̀ yẹn bá ṣe fọ́múlà máa sì gbé wọn òfin àwọn alóyún kọ́ gbà eléyìí lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run bá ń wí nǹkan tí yẹn wá ń wí opposite rẹ̀ kódà o ọlọ́run mọ́sá tún gbogbo wa ṣe ń bí ta kù sí o àmọ́ wù mí jẹ́ ń pa kíyèsí ẹ̀dàkùn gbẹ̀ntẹ́yìn náà bá mà ẹ̀bá rí jẹ́ ń ṣe mistake bẹ́ẹ̀ pé kùránì ọ̀gbẹ́ àgbọ̀dọ̀ yìí nǹkan kan padà mẹ́rin ọ̀wá sọ fún pé àwọn ìyípadà kan bẹ táwọn ọ̀mà àwọn kásìn kan rò pa fàágùn àdìkù àsọ ọpọsíìtì ńtọ́lọ́run sọ lódì tí à ń wí kọ̀sẹ́ni tó wíru yóò fún tí làákà ìjẹ náà ní wálé àbẹ́ni ọ̀sọ kọ́líbù di kálíbù ọkàn di gíní ajá òun sì ní bí kọ́ ọ̀kẹ́ ẹ̀yìn pé kọ́ àwa sì ń ka tàwọn àgbàlagbà báwọn kọ́ ọ báwọn kọ́ ọ ọlọ́mọṣà sàmánà wa o. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى èyí tí a kà níjẹta bàbá gbàgbé ọ̀rọ̀ anábì ibrahim náà ni àbí níjẹrin la kà alam tara ila alladhi hajja ibrahim fi rabbih níjẹta náà ni níjẹta náà ni àná nìkan la ké tafsiru àbí ọ̀dà asákìkà àtijẹta àtijẹrin ntí mo kà fẹ́ rántí náà nípa àti ṣe ni àti kà tòró ní ṣe pẹ̀lú àyà tá a fẹ́ kà lónìí. alam tara ila alladhi hajja ibrahima fi rabbihi an atahu Allahu al-mulk. olùwàsọ̀tàn nàmúrúdù ti ń sọ fún ànábì ọlọ́run pé kí ló mìn tani wọn náà àsàkásà tó délé ayé lónìí nìkan nù ilẹ̀ míì kọ̀dá o. ó ní anabi ibrahim ní ọlọ́run ti ń pààyàn ti ń jiyàn ó lè mí náà lè ṣe yíyún kìlómì kọ́lá ana ọ̀hẹ́yí wà omi àti ká àwọn àlùfáà onítẹ̀fsíìrù ni lẹ́yìn tí anabi ibrahim kú ní ibi tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ òun náà wá ń reflect lórí rẹ̀ pé ah ṣé irú èjì nàmúrúbù ṣèyí náà ṣé ó sì yè èèyàn náà nù lójú ara jẹ o lórí àmọ́ kékeré nàmúrúbù wí nàmúrúbù ní ọlọ́lọ́hún yé èèyàn ń ṣe ń pa èèyàn òun náà sì ní wọ́n mú èèyàn méjì wá ọgbẹ̀mí lọ́rùn ọ̀kan pa ó sì ní wọ́n máa lọ pé ayọ̀ pé àwa náà ti yè èèyàn nù ọ̀gbọ́dọ̀ jẹ́ báwọn lọ́lọ́hún yíyè èèyàn tọ́ lọ́hún ó ju yóò lọ́hún wọ́n níyẹn lọ́wọ́ wá sọ́kàn anabi ibrahim lọ́wọ́ ní rọ́bì arini kayfa tuhyil mawta rọ́bì arini kayfa tuhyil mawta ọlọ́run tí ẹ jẹ́ mi náà rí bóòlù ó ti yé èèyàn irú èyí tó dàrú mọ́nà mọ̀rúdù lọ́wọ́ tó rò pé kàn máa lọ ní oyè èèyàn èmi gbà pé yíyé èèyàn ti wọ́ ọlọ́run ju bẹ́ẹ̀ lọ ẹni ó kù wọ́n lè wọ́ọ́lúwa lè gbé dìde kó tún yé ọlọ́run dákun fi hàn mí torí ijọ́ mi wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn lọ́jọ́ jẹ́ báyà méjèèjì líǹkì ara wọn wa idh qala Ibrahimu rabbi arini kayfa tuhyil mawta olùwàjẹ́ ń tiẹ̀ rí àyíbá àmà bó bá dìgbà míì tọ́tọ̀ ọlọ́run kan bá tún pé oyi wa umi rabbi arini kayfa tuhyil mawta kọ́lá awalam tu'min olùwádà ànábì ọlọ́run ànábì rẹ̀ ànábì ibrahim aleyhi salatu wa salam ìbéèrè yìí olúwa ní a kí ló farú ìbéèrè yìí awalam tu'min ẹbí o ti gbàgbọ́ tẹ́lẹ̀ wà ànábì ọlọ́run ipò ọlọ́run yuhyi wa kí ló lè farú ìbéèrè báyìí wọ́n ní béèrè tọ́lọ́run àwọn èèyàn là á béèrè nítorí ń tá là ń retí èsì bọ́lọ̀ ń bá bíyàn kò retí èsì lọ́dọ̀ ẹ̀ èsì ń bẹ lọ́dọ̀ ọlọ́run àmọ́ nídìí tọ́lọ̀ máa fi béèrè béèrè olúwo bí àwọn kan láwọn béèrè ìbéèrè tí wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn tó bá bára wọn nu jahannama ọlọ́mọdé àwọn náà o ń bẹ náà alukurani bẹ́ẹ̀ pé wọ́n máa bí wọn wọn ẹnìkan ò retí èsì lọ́dọ̀ wọn pé sáwọn òjíṣẹ́ wọ̀ wá bá yín wàyúndèrúnàkún wàyúndèrúnàkún lè kọ́ àyẹ̀wò mẹ́kùn hàzà sóní lẹ́sẹ̀sẹ̀ rí pé wílé yọ ṣẹlẹ̀ ibà ara àwọn akẹ́sìn tí wọ́n jí sẹ́ni ẹnìkan ò retí èsì lẹ́nu wọn wọ́n máa gbé wọn jí sẹ́ wọn jí sẹ́ ìbéèrè tọ́lọ́hún kẹ̀sẹ̀ pọ́lọ́hún ọ̀ma ó ní rízìn máa béèrè onírìsì ń tẹ̀bi anabi ibrahim náà kì í ṣe pé olúwa dáwùtù yìí máa ní anabi ibrahim kọ́ni awalam tu'min ìrẹ́ ibrahim wẹ́ẹ́ ṣe tìrú béèrè jáde lẹ́nu tiẹ̀ náà àkọ́ọ̀lá bala àkọ́ọ̀lá bala anabi ibrahim ní rárá o ìmánì mi orin lẹ̀ bí ó ké ní o ìdáwùtò agbára ọlọ́run o èmi ò sí nu àná yóò yí àbíyí mawtiha kalla ànábì ọlọ́run kọ́lá bàlà olúwa mo ti gbà fún àwọn ọmọ kéwú bàlà ìtumọ̀ rẹ̀ náà ní kíni naam àmọ́ níbi tá a ti wí naam ó níbi tá a ti pé bàlà níbi ọba jẹ kó o pé naam tó ọba ní bàlà à ó lè yíwọ́ o kọ́mọ́ ìpè yẹ́sì lọ́fẹ́ wí yọba di kíni jọba di no bala ọláyè tá a ti lò jọmọ túmọ̀ kíni yẹ yẹ́ẹ̀sì náà ló túmọ̀ ń bì naam àti bala ìtumọ̀ kan náà ni àmọ́tọ̀ọ̀tọ̀ là á máa ṣe kíni ọ̀tọ̀ọ̀tọ̀ là á máa lò èyí tó bá a mú bì òní nábì bọ̀rọ̀ yìí mọ̀ pé bala torí tó bá ní naamu ń bì yìí la ni ó túmọ̀ bá nábì bọ̀rọ̀ yìí bá ní yẹ́ẹ̀sì ń bì yìí ìtumọ̀ kí ni ó mú jáde ìtumọ̀ náà ni ó mú wa o lọ́fẹ̀ẹ́ ní bala bẹ́ẹ̀ ni olúwa ọgbà pé o lè jiyàn o lè yéèyàn kọ́lá awalam tu'min kọ́lá bala walakin liyatuma inna qalbi àmọ́ mo fẹ́ kọ́kàn mi ó tún balẹ̀ ni walakin liyatuma inna qalbi àwọn àlùfáà onítẹ̀fẹ́rù wọ́n ti ṣèṣkáàlù eléyìí náà pé à kẹ́mi ànábì ọlọ́run ìbalẹ̀ sí kínni walakin liyatma'inna qalbi ságbára ọlọ́run abàdà ànábì ọlọ́run ò fìgbà kan dáùtù agbára ọlọ́run dépò tí ọwọ́ àti mo fẹ́ kẹ́mi mi ọ balẹ̀ pé lágbára lóòótọ́ ni à ìtumọ̀ kí ìtumọ̀ nù bí yàrá tu bẹ́ẹ̀ kí wàá ní ìtumọ̀ liyatma'inna qalbi yìí kọlu húnà tafsirat tafsiru méjì làwọn àlùfáà fún àárín kọ́lá liyatuma inna qalbi anni idha da'awtuka ajabtani liyatuma inna qalbi anni idha da'awtuka ajabtani ọlọ́run bí mo ti ń bí ọ lélẹ̀ ìtọ́ ń dá mi lóhùn yìí mo fẹ́ kẹ́mi mi ọ balẹ̀ ní gbogbo ìgbà tí bá tún ní béèrè mi ọ dá mi lóhùn bọ́ bá ti dáhùn tòní. ولكن liyatma'inna qalbi anni in da'awtuka ajabtani nínú tafsiru mi wọ́n lé lẹ́yìn tọ́lọ́n ti yan tó ti ní inú gbogbo àwọn ẹ̀dá òun ọlọ́run anabi ibrahim lòun ṣe lọ́ọ̀rì ayò wàtàfàdàlọ́hu ibrahim khalila làbí máa pè ní khalilullah wọ́n ní níta nàbí ibrahim kẹ́kàn rẹ̀ ọba lè ní pé ọlọ́run o ti ṣe mí lọ́rẹ̀ ayò rẹ̀ náà àìlèyàtùmá ìnà kọ́lìbí alàlùkùlà wàlákì lèyàtùmá ìnà kọ́lìbí alàlùkùlà wàláhù tààlà àlà. kọ́lá bàlá wàlákì lèyàtùmá ìnà kọ́lìbí ẹ̀rí tuma méjèèjì tí mo mú wáyé àwọn eléyìí bá tuma alukùránì mu àwọn àtúmọ̀ kan bẹ tí èèyàn gbọ́dọ̀ máa túrú rẹ̀ àmọ́ nítorí báwọn kan ti túrú ẹ̀ rí káwí ń jọrí tó bá paàdé rẹ̀ nínú tíra kan ẹlòmíín rò pé gbogbo tíra náà lọ́nà àlìjánná ni àwọn tíra náwà o ọlọ́mọdé àbáwọn kéru ẹ̀ o tí wọ́n fi àléébù bá a ta sa kọ́ kìí sì sí ọ̀nà ìtọ́lọ́nfẹ́ràn Nabi sallallahu alaihi wasallam ẹ̀ lè máa kódé mi ka bíbélì Lárúbáwá rí má jẹ́ Lárúbáwá ọ̀tàn fọ́dà mo ní lédi sí mo ní kíni báyìbù Lárúbáwá bó ni wọ́n pè alikitaabu alimọ̀kọ̀dà mo ní alahadu kọ̀dí mo lé mo ní alahadu aljẹ̀dì májẹ̀mú láíláí májẹ̀mú kan Lárúbáwá àwọn ẹ̀kọ́ látòkè nílẹ̀ tòrógbẹ́ntì ọ̀ máa sọ pé nù tíra láti rí kìí ṣe gbogbo ń jọ́n fi lárúbáwá kọ òní ìtànẹ́bí gbé wa o sọlọlọ sọlọlọ ìyẹn náà ń bẹ nínú tó da ẹ̀sìn rú púpọ̀ láwùjọ wa yìí yá wọ́n ti wá ní ọ̀dà ibi tíra nìyí orí ti ń jẹ́ tíra gidi alimami Shafi'i lọ́sàlàyé rẹ̀ fẹ́mi àtẹ̀yìn qala alimami Shafi'i kullu al-ulumi siwa al-Qur'ani mashghalatun. إلا الحديث وإلا الفقه في الدين العلم ما فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين لما مشافي ني غوغو نتي في الف با تا ساكو اون كو ني مناو ا ريبيتي مناوا نينو نتي وان في الف با تا سا تو وان في لاروبا واكو òun ni tọ́ bá mu àbọ́bá ni mu ọba anabi àdìsí anabi mu sallallahu alayhi torí náà tira tira tíra gbogbo tíra náà kí ìmọ̀nà o ẹ̀rí ìjùmọ̀ fẹ́ tú fún yìí nísìn inú tíra náà lọ́wọ́ o àmọ́ àwọn tíra bu ni o kan kéwu tí wọ́n gbogbo ní ọlọ́run sì máa wá sọ̀rọ̀ ńgbà téèyàn náà ń sọ̀rọ̀ gbogbo ibi tí wọ́n bá ti wá rí i pé ẹ́ ọlọ́run sọ ọ̀sẹ̀ tí wọ́n láyé àwọn ní kèé ṣe wọ́n wàá máa wá bí wọ́n ṣe lọ wọ́n wá bí wọ́n ṣe lọ. liyatuma inna kọlibi wọn bá débi anabi ibrahim náà wọn ní àwùbùbílà anabi ọlọ́run ó sì máa pé òun fẹ́ kọ́kàn wọn balẹ̀ ọkàn bíbalẹ̀ bó ìrọ̀ ohun tá nàbí ibrahim wí kọ́ wọn kí la wá wí jàmọ́ wọ́n ní ànábì ibrahim kan ti ń jẹ́ kọ́lí kan ti ń jẹ́ kíni ǹtí wọ́n wí fọ́lọ́ nígbà èmi kọ́ o wàlá kílí iná mi ni ọ̀ma òun ni mo fẹ́ kí ẹ fún lẹ́sì kẹ́mi rẹ̀ ọ burúkú ni o inú tíra náà mo ni ní kì í ṣe gbogbo ní tí wọ́n bá kọ́ lálẹ́fù bá ta sa ọ̀gbẹ́ni tí ọmọ wa fẹsẹ̀ janlẹ̀ pé ta ló ní ẹ má ṣe fìdáwù tíra rẹ̀ ní gbogbo tíra tó bá sọ̀rọ̀ fìdáwù ọ̀dà tọrọ tako ntọ́lọ̀ fi rán anabi sallallahu alayhi wa sallam mo fi ní ara ń tọ́ da ẹ̀sìn rú púpọ̀ láwùjọ wa yìí kíní yẹn ò tètè clear sáwọn èèyàn wípé lárúbáwá èdè ni bẹ́yàn bá fi lárúbáwá kọ́ńtọ́ da alhamdulillah bọ́ bá ṣe tíra tí ọ̀ da apàtíra rẹ̀ ti fún o àmọ́ kẹ́nìkan mọ̀mọ́ wá lo fúrọ́dù pé tíra ni inú tíra láti rí inú tíra láti rí mo rò pé ìtumọ̀ wíńdò ní iná wọn nínú tíra làwọn ti rí kọ́nà lẹ́ni ọba nídìí tíra náà tíra tó bá léèyàn ọmọ jìkásù bá tíra kí tíra ni o. wàláhi làwọn mo tún fọlọ́ ń búra o nobody ní pé ẹ̀ka nù tíra àmẹ́ ẹ̀ yàtọ̀ tíra sí kínní sí tíra ní ń jẹ́ kéwú náà nìyẹn kẹ́yìn ó lè wọ́n pẹ̀lú ká ah, tíra yìí ìjọba ọ̀rọ̀ ọlọ́run mu ìjọba gbé wa mu bí ọba ti bá mu tíra orí ara lèyí èyí wọ́n ṣe ń tẹ̀yìn ó tún inú tí ń bẹ nù tíra nù walakin liyatuma inna qalbi wa kana lahu sadiqun ismuhu qalbi anabi ibrahim lọ́rẹ́ kájọ́ ń pè ń qalbi òun ní ń bá wí kí n wàhálà tì í ọlọmọsà kọfẹsẹ wa lójú ọ̀nà tọ́tọ́ o kọmọdé kọ́dà ń bi tá a bá ti ń kéwu náà ọlọmọdé asínà o àmẹ́yàn lè sínà ń bi kéwu o. sọmárì tá à ń wí nù sí ni o. قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا قال رب أرني كيف تحيي الموتى قل وجنري بوني بو ني أوتي جيو olùwà ni ọ̀fẹ́ ma ọ̀dà practically àfihàn kí lóru wa fi ṣe bẹ́ẹ̀ òun lọ́rùn àwọn ànábì ọlọ́run ń sẹ́ gbogbo ohun tí ó sọ̀pọ́ọ̀tì wọn jíṣẹ́ máa provide ẹ̀ fún wa gbàdúrà àwọn nàmúrúdù bá ń lè pé ìní wa bá ànábì ọlọ́run bá ní èdè sọ̀pọ́ọ̀tì fún sọ fún un pé irú yíyé èèyàn yìí ń kọ́ lọ́run wí o. èèyàn tó ti kú yányán yàtọ̀ fẹ́ni tó kú ṣeéṣe ọlọ́run àsìkún jí bọ́ba bẹ́ẹ̀ jí olúwa lágbára bẹ́ẹ̀ òun ló fi jọ́ jẹ́ pé gbogbo ọmọ ànábì ádámà lolúwo jí níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bó wa ni olúwo ṣe olúwa ni ọ̀dà khud arba'atan min fúnra rẹ̀ ìwọ náà lọ mú ẹyẹ tó bá wù ẹyẹ mẹ́rin arba'atan min at-tayr ẹyẹ mẹ́rin bọ́ba mú wọn tán kọ́ fàṣọrò hónà ilé ìka fàwọn mara jáwọn ẹyẹ yìí ó mójú rẹ tí wọn ó ti mọ ọ ṣe bọ́mù wọn tó máa fàṣọrò hónà fàwọn ẹyẹ yìí mara o àwọn ẹyẹ mélòó ẹyẹ mẹ́rin fún mẹjàálẹ àlà kúlì jábàlẹ mìnìhónà jùzà jùzà. Allahu akbar ọlọ́ọ̀bà tó mọ̀rọ̀ sọ. bọ́lá yìí pé ntí ọlọ́run fẹ́ wí ni pé tẹ́bẹ́yẹ mẹ́rin ni wàá lọ fi kọ̀ọ̀kan sí orí òkè kọ̀ọ̀kan báyìí kí ọba ti wí. jí ọba wí ni pé summa ja'ala ala kulli jabalin minhunna tayra ẹ́ aw ta'ira thumma ja'ala ala kulli jabalin minhunna. tọ́ ìrànwá wa kọ̀ọ̀kan o ọlọ́lẹ̀ fi orí òkè kọ̀ọ̀kan ntọ́lọ́hún wí ọ wàá pa àwọn ẹyẹ yìí ó gé wọn ọ wàá a part nínú ẹyẹ kọ̀ọ̀kan and a part bí orí lọ́ba mú níbi o lè mú ẹsẹ̀ ń bi eléyìí o lè mú yẹ eléyìí sáàtì rí pé o mú part from each àwọn páàtì yìí ọ wá pín wọn káàkiri òkè o pín wọn thumma ja'ala ala kulli jabalin minhunna juz'a olùwàfẹ́ fi agbára rẹ̀ hàn ọmọ ànábì ádámà ẹ̀yẹ tá kún àwa tún kó wọn sẹ́gbẹ̀ ara wọn pé báyà tá a bá tẹ́gùn bá fẹ́ síra wọn ló jẹ́ wọn lẹ́pọ̀ lọ́ọ́ wá àwọn òkè tó ga níbi tí ó jìnà síra wọn mú orí eléyìí ó fi lé orí òkè yìí ó mú ẹsẹ̀ rẹ̀ ó lọ fi lé òkè tọ̀hún ó mú yẹ rẹ̀ ó lọ fi lé kọ́ fún wọn kábẹ́ àlàkù lè jábàlẹ̀ ṣebí ń tọ́jọ́ máa dẹ́bi ádámà lójú náà ga àwọn tó jábọ́ lórí pléènì tí ó gbé ara wọn ti túká tán ẹ́. Eh? àwọn tí egun wọn ti rà tó ṣe gbó lọ́lọ́run ó ti wá àná yóò yí hàzìkì lọ́hù bá àdàmọ́ òtí ṣé ń tọ́jú ọyìn lójú náà nù olúwa ní àfihàn wa nẹ́bí Ibrahim a part ọjà jẹnajẹna kínkìnkín nú àwọn ẹyẹ náà ni ó mú bọ́bá ti wá ṣe bẹ́ẹ̀ tán fún mádìrún náà wàá ké sáwọn ẹyẹ yìí pé ẹ̀yin ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹ máa padà bọ̀ àwọn ẹyẹ wo àwọn ẹyẹ tí a ti pieces tá a ti ju ẹ́ different parts wọn a ti pín sórí kíni kìí sórí òkè kan o alákùlì jábàlín ìyẹn ni pé àwọn òkè tó pọ̀ nù on every on each mountain kò rí po fi páàkì síbẹ̀. Si wàá pè wọ́n pẹ̀lú àti ọlọ́run fún mẹ́dìrìhónà ó rí pé ya tí iná kà sáàyà àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin yóò fò padà wá bọ̀ orí tí ń bẹ lórí òkè léyìí ọmọ tí ìyẹ rẹ̀ wà yọ lọ fò bá apá àtẹlẹ yọ lọ jọyìn orí rẹ̀ Allahu akbar agbára ọlọ́run agbára ọlọ́run tí ọ̀ lálà fún ya tí iná kọ́dà wọn ò ní máa wọn ò ní máa yọ wọn sáré wá bá ọ ni bọ́ọ̀ bá pe àwọn ẹyẹ mẹ́rẹ̀ rẹ̀ thumma ud'uhunna ya'tinaka sa'ya wa'lam anna Allaha azizun hakim lọ́mọ o olùwọ́ba ọba tó gbọ̀ngbọ̀n ni o bàtí ọ̀sẹ́ni tó tóbi ní ẹnìkan jùlọ o hakimun ọba ọ̀jọ̀gbọ́n sí lọ́lọ́run èyí tó ṣe yìí náà ọlọ́gbọ́n àtòyè kan tó fẹ́ mú bẹ́ èyí tó clear sáwa ni pé ọjọ́ hàn pé inna Allaha ala kulli shay'in qadir ìwọ náà tí ọba máa wá rúyẹ sẹ́mi rẹ pé a ní bá tiẹ̀ lọ́lọ́run ó gbé yẹn dìde ẹni tí wọ́n jẹ́ rí tó túká yányá àtòrí àtẹsẹ̀ àti ọlọ́mọdé àrí explosion àwọn tí bọ́ǹbù bá túká àbọ̀já ń bẹ pléènì àbọ̀já ti rí mi àwọn ọ̀tí ẹ̀ ní sàárè kódà ẹni tí ò ní sàárè olúwalá kó wọn jọ kọba wa dá nàbí Ibrahim lójú àtàwa náà tá à ń ké lónìí olúwa ni òsè bẹ́ẹ̀ gé ẹyẹ mẹ́rin lọ́tọ̀ọ̀tọ̀ fi pàṣẹ oríṣiríṣi sáwọn òkè káàkiri ọwọ́ aké sí wọn pé ẹ̀yìn ẹyẹ mẹ́rin yìí ẹ máa padà bọ̀ olúwa ní lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú kóńfàyà fún àwa ọlọ́run wọn ó fò padà wá bọ̀ lódìdí àjẹgbẹ́bọ́lọ́run ó ti gbẹ́ ní kọ̀ọ̀kan wa dìde náà ibi yòówù tó wù kí páàkì ara ń kálukú wà tèyí tí ń bẹ lórí ilẹ̀ tèyí tátẹ́gùn ti fẹ́ dànù àtèyí tí ń bẹ nú omi sùmọ́dẹ̀ẹ́hùn náà tí sàyà wa'lam anna Allaha azizun lọ́mọ o wọ́n bá ọba tó gbọ̀ngbọ́n ni o ọba tó tóbi tó bù háyà ni o ẹnìkan tóbi lé yóò jùlọ o hakimun ọba ọ̀jọ̀gbọ́n wa ni àwọn onímọ̀ wọn ní nínú tọ́lọ̀ fi mọ àwọn àlùfáà nẹ́tùmọ̀ ọ̀rọ̀ ọlọ́run òní pé combination orúkọ ọlọ́run méjèèjì orúkọ ọlọ́run méjì ní alazizu orúkọ ọlọ́run alihakimu orúkọ ọlọ́run in many verses lọ́pọ̀lọpọ̀ ayálùkùránì lẹ́ẹ̀tì máa rí combination méjèèjì azizun hakim azizun hakim wọn ló nídìí ọlọ́run fẹ́ fi bóun ti ń jẹ́ hàn wá náà ní fi ń kọ̀ǹbáyìn azizun hakim gbogbo ẹni ọba lọ́lá láyé tóun náà tóbi òun náà tóbi òun náà lè pèrè ní azizu ńbẹ́nu kùránì bẹ́ẹ̀ ìmọ̀ràn àtòlà azizi yọ̀rọ̀ wídú fàdáhà azizu ńbẹ̀ èso ọlọ́run òun náà tóbi nílùú tiẹ̀ náà láyé ibi tọ́lọ̀ ń dáhùn náà lọ́la sí kọ́dà azizu ni wọ́n ń pe òun náà àmọ́ azizu tiẹ̀ kò ní hekima nù ọ̀pọ̀lọpọ̀ ló ní ọlá ló ní ipò lọ́ga àmọ́ kò wà hakim azizun gairu hakim kò sẹ́nìkan tí ó ní hekima tí ó ṣe agbára lò gbogbo ẹni tágbára bá gùn ó sì wọ́n nú ẹni tó lágbára díẹ̀ gùn wọ́n bọ́sẹ̀ kan gbèjì ayé rẹ̀ yóò gùn jọ kan pé a ah, àwa la tó báyìí olùwà níyàtọ̀ àzízù tọ́lọ́nù olùwà ò ní í ṣe agbára tiẹ̀ lò ẹni tó yẹ kí bọ́ bá sí lò kò síbi tá a mú lọ kò síbi ilé ẹjọ́ tó pẹ́ ọlọ́run lọ olùwà fúnra ẹ̀ lọ́wọ́ ní ẹ̀mí haramtu zulma ala nafsi èmi gan ọlọ́run ni mo ní èèwọ̀ ní èmi tàbùsí bẹ́ẹ̀ nìkan nù tí mo dá azizun hakim ẹ̀yìzà àtọ́lọ́n oní hikima nù ẹ̀rí ẹ̀yìzà àtọ́mà nẹ́bí adama hikima lè alìsàfẹ́ kò hikima ń bẹ́ ń gbà mí o ẹgbẹ́ a bẹ́ẹ̀ ti tó yẹ̀yìn náà lẹ́tún wá ṣe báyìí ah, azizun hakimu ọ̀gbọ́ pé wọ́n dá ẹ̀wọ̀n fọ́ba kan rí sẹ́yìn ò sì gbọ́ pé wọ́n wọ ẹ̀wọ̀n jail term fọ́ba àjẹ́ pé kò sí hikima lásìkò tó ṣe ń tó ṣe òun ọlọ́run nìkan ni azizun ti hekima ò ní yẹ kò ní bò pẹ̀lú ẹ̀zà rẹ̀ àwọn àlùfáà ní hakim ẹlòmíín náà lè gbọ́n lóòótọ́ ọgbọ́n àmọ́kọ̀ságbára fún yọ máa wọ àwọn tó lágbára kí a bó wọn a ṣe ń ṣe yìí wọn bá sì fi lọ wá nígbà tó lọ́wọ́ gbé sọ́dọ̀ jẹ́ ńkọ́ ẹlòmíín orí rẹ̀ pé olórí orílẹ̀-èdè lọ àmọ́bẹ kó láyé bọ́lọ́wọ́n ọba ni yóò jẹ kánsílọ̀ kò ní jẹ ó sì gbọ́n orí rẹ̀ pé ju àwọn tọ́lọ̀ ń pé ẹ̀yin mọ̀nyàn lọ ara hikimọ̀ ọlọ́ọ̀ni kamil hakimi ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ní làákà ìlọ́gbọ́n àmọ́ ló wá lè má fi kí ni kún fún o lè má fi ẹ̀zà kún o lè má jẹ́ àzízù wà kamil àzízì kẹrin sí nínú èèyàn tó lágbára tá a sàfẹ́ kó hikimọ̀ lọ́dọ̀ asọ́lùwọ́ba nìkan ni azizun hakim jalla jalaluhu jalla. ibi iná la mẹnudó ọlọ́run ọjà jọ la lọ bọ́tù mo fẹ́ pàkíyèsí ẹ̀yin ọmọ kí ó sì ń kankan bí àyà yìí ẹnu tí àwọn àlùfáà fi kọ́ àwa náà táwa náà sì gbọ́dọ̀ pamọ́ ẹnu tá a kéwòn kéwòn ni pé ọjọ́ ntí mo wí tán nísìnyí náà pé kèé ṣe gbogbo ntí wọn kọ́ ńlárúbáwá ní kíni òun ni mọ̀nà àwọn àlùfáà máa sọ pé kèé ṣe gbogbo ìmọ̀ náà lèèyàn máa wá àwọn àmọ̀ kan bẹ jẹ́ òwúlò má wà àwọn àmọ̀ kéwù ìmọ̀ kéwù là ń wí àfẹ́ máa sáyẹ́ǹsì o kọ́dà nù kéwù sẹ́ àwọn àmọ̀ kan òwúlò waste of time waste of your life mẹjọ jẹ pé yìí ń lọ wà á lọ kàn rí mọ lọmọ wa dààmú afẹ kékeré yìí ni afẹ kékeré yìí ni wọn a máa wá má pẹ̀lú wa pé inú mà tí ò wúlò ìmọ̀ ni o àmọ́ kò sí kíni kò wúlò wọn a níbi ẹni tí ń wádìí láwùnà kálíbì ashabil kahfi láwùnà kálíbì ashabil kahfi àwọn kan ṣe tíra wọ́n ṣe page upon page pages upon pages lórí kíni kọ́lọ̀ wo la já àwọn ashabil kahfi ìmọ̀kan làwọn kan jòkó ti yí wọn pé àwọn ṣe tíra ṣe tíra wọn pọpọ dúdú ni wọn hùn kọrakọra kọ ní hùn ibìkan funfun gbáàyà wọn orí wọn wá dúdú yáàfì kí lèyìn òun fẹ́ ṣe ń gbèsè ayé rẹ̀ àtàlùkì àmàlẹ́ àwọn àmàjò wúlò ẹnìkan máa wé ìtọ́jú ayé rẹ̀ ọmọ fi wà o inú táwọn afáà máa kìlọ̀ fún wa ni mìnàlẹ́ ẹ̀lìmẹ̀ máa la yà ń fàlù àwọn àmàkà ń bẹ èèyàn kan lè lo days weeks months years ọmọ pọ̀ ń wá mẹ́yìn náà ni wá ń kéwì náà ni kò sì wúlò wọ́n wà ní bí ẹni tí ń wá kíni kàláwòní kálíbí asábẹ̀ káàfi irú kọ́lọ̀ wo ni àwọn ajá àwọn asábẹ̀ káàfi ajá ń jágá kí àyà ni o tí wọ́n máa lọ èwo ni ká wá jòkó tì àwọn kan tẹ̀síra pages upon pages kí ni kọ́lọ̀ ajá àwọn asábẹ̀ káàfi àwọn ọmọ tí ó wúlò nìyẹn o èyí tí mo fẹ́ pàkíyèsí yín sí lórí àyà ìta àfi ìyá lọ bẹ̀. àwọn kan náà gbá kálàmù mú wọn ń ṣe tíra pé wọn gbé ẹgbẹ́ kínní wọn lóluwa ní fàkóso arúgbó àtàn mẹ́nà tọ́yìrì mú ẹyẹ mẹ́rin wọn bá bẹ̀rẹ̀ tíra a ẹyẹ lé ló mú àdàbà ni pẹ́pẹ́yẹ ni àṣà ni. Eh, òwìwí kí lè fẹ́ kí lè yóò fẹ́ tún ṣe àbí ní ọ bàjẹ́ nínú gbèsè ayé kí àbí táwọn ọmọ kéwù tó tún sọ̀bjẹ́tì òrùra nù bẹ́ẹ̀ gbèsè ti mọ iye àwọn ẹmọrú ẹjẹ ẹyẹta nàbí Ibrahim mú ògbóró ẹ náà wọn máa dààmú àwọn ọmọ kéwù àwọn ilé kéwù kan ẹ lọ parọ ẹ tì í ẹ mọ kọ ya nàbí ànàbí Musa ọlọlọmọ yẹ ọdún tọmọ mi fi ṣẹrú àpá àpé afẹ mọ kọ ọ ìyá anabi musa ìyá àṣírí ńláńlá ni nínú àwọn àmàjẹ òwúlò ni o nínú àwọn àmàjẹ òwúlò ni kò kò kò kò lékún kankan gbèsè ayé rẹ kò sì dínkù kò sì dín kankan ṣe lálùkì àmà rẹ pẹ̀lú kàláwù nìkan níbi asáábì àlùkàbí àbí yìnyín ọmọ wádìí sádàbà lànàbí ibrahim mú ni àbẹ́yẹlé àbówìwé àbáṣà àbáparò gbogbo ẹni mẹnu tíra o tíra náà ni o mòbí ní kejì ogbó nígbà bá fi lárúbáwá kọ lọ jókòó tí ìlọ máa fi arínú tíra kullul ulumi siwa al-Qur'ani mashghalatun illa al-haditha wa illa al-fiqha fi ad-din al-ilmu ma fihi qala haddathana wa ma siwa dhaka waswasu ash-shayatin rahima Allahu Shafi'i ọlọmọsà jẹ máa wọn wúlò fáwa náà kọjá lè máa wá ìmọ̀ yìí tí ó wúlò fún wa má máa kàn wéṣẹ ọjọ́ orí rẹ máa wéṣẹ ọjọ́ ọtún òun kẹ tó tó ń kọ àwọn máa kéwú pé ẹtí mọ ajá àwọn ajá àwọn àṣàbù kárí ẹtí mọ ẹyẹ tí ànábì Ibrahim mú sẹ́yìn mú kọ ya ànábì Musa ẹjá fèsì o ìmọ̀ tí ó wúlò ọlọmọsà jogún rẹ fẹ́ni kọ̀ọ̀kan wa o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم أعد بابيري لنا نابي طيب أجاب بيوكا طبقا بوا لدى عمودنا أجاب بيوكا لدى جمنا نعم gẹ́gẹ́ bí a ti sọ níbẹ̀rẹ̀ tẹ̀síwò wíkẹ́ndì kò ní sí tẹ̀síwò torí mo ní ẹ̀ńgẹ́gmẹ́ǹtì àti sọ̀rọ̀ ọlọ́run fún wa láwọn abòmíì tí mo sì ti sàdéhùn fún wa so ọba di monday pẹ̀lú ògùn ọlọ́run a tún continue tẹ̀sí pé ẹgbẹ́ ńlá rẹ̀ kàn án. Naam. وعليكم السلام ورحمة الله kìnìún yẹn sọ̀rọ̀ yìí. Nà. Nà. Nà. Nà. Nà. Nà. náà àsanjù ìbéèrè dáadáa ni àlùfáà ní níta fi bẹ̀rẹ̀ tẹ̀síwù tòní òun la àkíyèsí tá a pè pé ọ̀pọ̀lọpọ̀ bá a ti máa kéwú nígbà míì ntọ́lọ́hún wí ká ń kéwò ó sì léwu o àlùfáà wa ní bàbá wa ṣe pé ìmáàmù gan ni ń kéwù kéwù yìí ń kọ́ ìmáàmù yìí náà ti ṣe ẹni tí ojú ń fẹ́ nú ọ̀fẹ́ dáadáa àmọ́ ibi tó mọ̀ mọ́ nu sẹ́rí hmm, ibi tọ́rọ̀ yẹn ti wọ́ náà ni pé ọ̀yà tún wò kílẹ̀ yẹn fi jẹ ìmáàmù yóò ti wọ́nu yóò ti wọ́nu àwọn ìmáàmù náà ti pàrọwà sí wọn ẹnìkan ọ̀yọ́ yín ní ìmáàmù ẹ lọ́ọ́ dìbẹ́lọ́pù ara yín ẹni ọba ti wà ń bẹ ẹ má wulẹ̀ pẹ́ fẹ́ yọ ẹ má da mọ́sálásí rú àmọ́ màámu náà lè ṣe kíni lè dìvẹ́lọ́pù ara rẹ̀ kọ́dà bó ṣe pé jẹ́ ń fún ọ ní security development ní wí kò ní ná wàhálà púpọ̀ fatiha kọ̀ọ̀kẹ́ kọ́dà ọ̀sẹ̀ wá súra bíi mẹ́rin àbí márùn ẹni tí máa wá ń sọ fún ọ pé èyí súra kan náà gbogbo àìmọ́mù oníkìntì ẹ̀ sọ fún pé tẹ̀ǹtẹ̀ kọ́dà bọ́ bá tún fẹ́ máa sọ fún ọ pé kíní kan wá sọ fún pé ànábì kéṣu rẹ̀ yọ̀ kan lórí ìrun raka méjì kankan náà lókè sallallahu alaihi wasallam òkè súra kan lẹ́yìn fàájì àrà lákòókò ojú tẹ̀ kejì súra kan ó náà lókè ké ìlọ́mọdé àwọn oníyí. kọ́lára wá wàyí àkùnrin ṣẹ́wọ̀n àbá yìí sábẹ́ àwọn oníyí. ara ẹ ọ́ dábẹ́ afẹ́káwọn yóò lò náà ni ìgbọ́n lọ lò mọ yọ̀ǹda fún yín ọ̀rọ̀ ara wá súra tí ò ní ní ọ̀la bí mẹ́rin bí márùn-ún kọ̀ọ̀kọ̀ dán dáadáa sẹ́ẹ̀rí kò sì sí ọ̀nà míì tí yẹn fi lè máa Kùránì ké illa bi talaqi illa bi àtàlàkì kò sí ẹ̀sùn kan lẹ́yìn ọlọ́run ọ̀pẹ gbogbo àwọn tó mọ Kùránì ké láyé dáadáa wọn ké fẹ́nìkan ó ni wọ́n ń kọ̀rẹ́ tí wọ́n dá ah, wọn ìkélé ìbáyìí wọn ìkélé ìbáyìí tẹ bá dé maka lónìí tẹ dé madina àwọn àlùfáà kan bẹ wọn òṣìṣẹ́ míì táwọn ń jòkó sínú ní mọ́sálásí méjèèjì anybody kọ́dà àwọn onímọ̀ra nàìjíríà náà máa lọ jòkó tì wọ́n pé kàn ké nítòsí máa ké tẹ́lẹ̀ ń ké ká gbọ́ á ah, báyìí wọn ìké báyìí tẹ́lẹ̀ ìṣe báyìí ẹnì kan lè má kúránì ya àfi kó ṣe bẹ́ẹ̀ kò sí ọgbọ́n mẹ́yàn tí má kúránì kí àfi kó ké kí wọ́n tún ọ láhàn ṣe pé a ah, ẹyẹ díẹ̀ báyìí bá ń kọ́ ẹ̀tún àwọn yìí ṣe báyìí kọ̀ wá pọ̀ mọ̀wùlẹ̀ jọ pọ̀ bàbá ti mú súra mẹ́rin kọ́dà bó mú mẹ́ta ẹni tí máa wá ń fẹ́ máa challenge rẹ pé èlé mọ́ mú súra kẹ́nẹ́ rẹ máa ké gbogbo gbà èsì mo ti fọ́ ọ má dààmú mi o ìfàjì àbájì gbó àwọn súrà kéékèèké omi òsì wá sí ó ti tó ẹnìkan ló wọn yọ yín ní ìmáàmù àmẹ́yìn náà lọ́ọ́ develop ara yín at least to that level torí ewu ń bẹ ń bẹ fẹ́yìn náà o ẹ máa wo gbogbo ẹ̀sìn àwọn èèyàn o ìmáàmù tá a bá fẹ́ wá tún ṣe ǹjẹ́ àmọ́ wá yẹ̀yẹ́ ìmáàmù lójú àwọn èèyàn ni pé ìmáàmù bẹ́ẹ̀ di kéèyàn ọ̀dá bá ń kọ́ o sẹ̀ríà ọ̀pẹ́ àṣebáwọn òun làwọn afa ẹ máa wo inú kéwù inú sẹ̀ríà wọ́n ní mistake tí màámù rẹ bá ṣe ọ̀nà méje ló pín sí ǹjẹ́ ó yí ìtumọ̀ alukurani padà èyí tó bá yí ìtumọ̀ alukurani padà ọ̀gbọ́dọ̀ ti ju ẹ̀ o ọ̀gbọ́dọ̀ sí kínní lórí irun náà ló ti wí pé a ìmáàmù báyìí ni o ró èyí tí mo ní màámù rẹ gbọ́dọ̀ màámù ní. Ni Eh, innaka la tahdi'a ọ gbọdọ dákẹ́ o kọ́mọdọ̀rọ̀ jí wa àti mọ́mọ́ òun náà lọ́rùn wò ó pé innaka la tahdi ìmáàmù tó máa ma pé wọn sọ fún un pé kìnìún yọ òkun kò ní dà sí já ìmáàmù ti máa ń darú sí já àwọn àgbà afá tí wọ́n ń kí wọn mọ́kà ní màdínà wọn ibẹ̀ rí i pé bí wọ́n bá fẹ́ sì kàn ké ní tí wọ́n ti mà tẹ́lẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ gbàgbé tí wọ́n gbé bọ́ra wọn tí wọ́n ewì fún wọn kí wọ́n á jẹ́ tó pé ọmọ kan ọmọ wo ní tún mi ṣe wọn ẹ̀yìn mọ́mù náà ẹgbà wọn tún ṣe o ẹgbà wọn tún ṣe o torí náà mọ́ láwọn àfa máa pé èyí tó bá ba tí ó da ìtumọ̀ rú àìdákẹ́ o kọ́dà òní bìlé rẹ̀ orí bàbá tó wá kẹ́hùn tán ọlọ́ọ̀bá máa mọ̀ níwọ̀ kan òun kan ẹ má bínú ẹ̀ kan o nfẹ́ kọ́ dẹ́sẹ̀ fẹ́mi àtẹ̀yìn náà ni òun tí ń wí ni o ẹ̀yìn náà ẹ̀rí ọwọ́ amúkúránì lọ́wọ́ lọ́ọ̀bá ẹ̀rí pé o ti rí mi ìmáàmù tọ́ba máa ti ń ṣe yóò kí ọ o ti pọn létò o ti pọn létò o ṣe ń dọ́lọ̀ ń fẹ́ o sì tún wá fi ọwọ́ tiẹ̀ náà ọwọ́ fi fún un àmì ìtí ọba tiẹ̀ bàtúmọ̀ jẹ́ kódò lè dákẹ́ kó ṣe pé ńgbà tó ọba kírun tán ló tó lọ bá èyí tí ọba ṣe kínní tí ọba chẹ́ǹgì ìtumà gbọ́nù tíra fíkì wọn máa ṣe yàtọ̀ láàrin aláhánù mẹsẹ́ẹ̀kì kùránì èyí tí ó gàyàrá máànà àti èyí tí ò ní gàyàrá máànà èyí tí ọba da ìtumà kùránì rú ẹsẹ̀kẹsẹ̀ ọkọ̀ rẹ̀ tẹ̀ lórí ìwọn nìkan kọ́ kọ́dà mi lẹ́nìkan wá ké Kùránì bẹ̀rẹ̀ lóde jẹ́ ń ké kéku kéde ń wí tọ́lọ́hún òwì òwì gbé báyìí tọ́ ò báyìí ni wọ́n ké o àmọ́ kọ́dà yìí ọba lè tó bá wọn o lè di ilé rẹ̀ kọ́ kẹ́kẹ́ wọn tán ọba àwọn yìí jẹ́ pàtí òjì yìí tún máa padà torí èyí tí ọba èyí tí ó yìí tún máa padà ọba àrùn jẹ́ o ìmọ̀fin ni àìtíjú rẹ o ìwọ onírun ìmáàmù náà ní o kùránì lọ́lọ́ ní ẹ̀kẹ́ ọ̀yà àfa lẹ́nu gbójúrínù kùránì tọ́lọ́ ń sọ̀kalẹ̀ bá nẹ́bí lọ́lọ́ ní ẹ̀kẹ́ èyí dẹ́yìn kéwù kùránì tara yín ni o ètò sọ̀kalẹ̀ bá nẹ́bí kọ́ wọn. àlìmáàmù Ṣáfi'í inú àwọn àlùfáà tí wọ́n lé lórí ọ̀rọ̀ kéèyàn yí nǹkan kan padà nú àlùkùránì ìmáàmù Ṣáfi'í níbi tó bá ti yẹ kéèyàn jágbe ṣídà tí ó bá jágbe díínì tọ̀yẹ̀ kọ́ jáde má dáa ni o ìmáàmù ṣáfì ni wí fún ọkọ ọba ka màlíkì yóò mi díínì yóò mi díínì tọ̀ jáde má dáa ni o ṣáfì ló tún kí o wọ́n ní torí pé ìtumọ̀ ṣídà harafi kan ní ṣídà rẹpẹrẹsẹ́ǹtì òjì yọ harafi kan kò nù fàájì àtọ́lọ́ sọ̀kalẹ̀ bá nàbí kèé ṣe ọ̀rọ̀ arẹ́ o ìsọ̀rọ̀ arẹ́ o torí náà àfáà tó mẹ́kànlẹ̀ ń ṣé màá mú yọ sálọ dìbẹ́lọ́pù ara rẹ ẹnìkan yọ yín ní ìmáàmù sẹ́rí ìmáàmù tó bá wá rí fóun ti kọjá development ìmáàmù tó bá gbé kọ̀ bá mọ́ pé n ò lè kọ́ òun kó wọ́n ẹlòmíì ti bá a débẹ̀ yóò ní ahọ́n tó ń di ó ti lé wá ọgbọ́n tó fi ẹ̀skíwìsì rẹ̀ kọ́dà bọ́ bá lọ́mọ tó kéwú tọmọ kùránì ká mọ ké mo bízì wọ́n ẹni kọ́mọ yọmọ bá kọ́mọ kírun mo bízì àwọn èèyàn náà ti máa rí pé wọn náà padà wá ń jọ ìrún bẹ́bẹ́lẹ́ bízì èwo jẹ́ mo bízì ẹ ọ̀rọ̀ àlìkíyàmọ̀ ẹ̀ ṣe ọ̀rọ̀ téèyàn máa fi tìjú kárùn o èèyàn fi tìjú kárùn o ẹ̀ẹ́. alfa wa dáadáa sheikh dr imran eleha wọ́n ti sọ̀tàn kan fún wa ń lọrin ìdí màmú ká fọgbọ́n ẹ̀sìn ìyá rẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pé ìmáàmù dẹ̀ ń ké yọ̀ dá o pé ìtòkù ni lo ti de awon èèyàn ti lọ́ọ́ pè wá wá pé káwá bá káwá yẹ̀yẹ́ yín wọ́n wí àwọn òní yẹ̀yẹ́ yín àwọn náà bá ti kọjá àlà ọgbọ́n tí wọ́n láwọn dá ní ọ̀hún public wá sí ni dr imran ojú wa wí nílẹ̀ yìí o mo ti rántí tó lọ́gbọ́n táwọn kọ́ ìmáàmù ni pé báwọn bá débi táwọn ó ti parí ìjà bẹ́ẹ̀ àtàwọn ẹ̀jẹ̀ mọ́ ẹ̀yin gẹ́lẹ́ kọ́ yarí ẹ̀ wà yarí pé kíkẹ́ ní ibi ṣé nítorí mo jẹ̀ mọ́mù náà làrí fi ìjọ ẹ̀ ń tiẹ̀ ṣe mọ́ ṣé àmọ́ wa bàbá tí wọ́n bẹ̀ ń ẹ̀wà nígbà ẹ̀wà mọ̀gbá ṣé gbogbo nǹkan lẹ́lẹ́ tọ́ lọ́wọ́ mi ní gbélé àwọn àgbẹ̀tọ́ látà ìmọ̀mù tí wọ́n bínú ẹ mọ̀ pé ẹ pìrìsáàbù dignity ìmọ̀mù àbí kéèyàn dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ o àmọ́ ọmọ ọrùn máa ọmọ gbé wọn ọmọ mọ̀gbọ́n ee ee òórùn gbogbo ẹ̀ lọ àdìkì àmọ́ o tiẹ̀ gan o tún máa rúdẹ̀ èèyàn mẹ́wàá lẹ́yìn ẹ máa rúdẹ̀ ogún èèyàn máa rúdẹ̀ àádọ́tẹ̀ èèyàn tí ń kírun lẹ́yìn ẹ ó léwu o torí náà ìmọ̀ràn mẹ́nu àti gbà àwọn ìmọ̀mù náà máa ẹ lọ́ọ́ dìbẹ́lọ́ọ̀pù ara yín kò lé súrà díẹ̀ náà lọ́ọ̀kàn wá bàbá jùlọ ẹni kọ tán kó ló lè wá ra késẹ́ẹ̀tì kùránì ọmọ tún gbọ́ lẹ́yìn tí yẹn bá ti gbọ́ lè máa fi késẹ́ẹ̀tì kùránì rìváìsì rẹ̀ hmm? kọ́mọ́ kọ́mọ́ra gíní kíni jẹ́ra o kíni jẹ́ra o ok ẹ kọ́ra àwọn tí ó bá mọ̀ pé kẹ̀rá àtàwọn eléyìí ẹ kéèyàn bẹ́ẹ̀ ni kéèyàn má tún ra àwọn èyí tó àwọn náà kọ́mọ́dé pé afọ́jú ń fa afọ́jú ní bóyá tá a bá ń wí nù gbọ́ yé lódodo bọ́ bá rí bẹ́ẹ̀ jẹ́ kéèyàn rẹ̀ fún ọ bàbá lè rí ti bàbá wa Sheikh al-Husari nínú gba àwọn tó lọ́n bò ní Kùránì ká gbogbo wọn gbà kọ́ gà ní al-Imam al-Husari wọ́n ti kú o nílẹ̀ Cairo lọ́hùn bàbá ríru kéṣẹ́ẹ̀kì tí wọ́n dá wọn ní makhariju hurufi wọn a top notch ọlọ́run fi kẹ́ wọn púpọ̀ bàbá rí tí wọ́n gba àwọn tó wà ní àwọn míì náà bàbá wa eh, Minshawi bàbá wa alìṣọ̀fẹ́fì àfa àtẹ̀mẹ́nu nígbà tó mọ kùránì kájù òní bàbá àṣọfẹ́fì wà o sheikh ali ibn abdulrahman alìṣọ̀fẹ́fì bàbá wa sùdẹ́yì àti ọ̀rọ̀ àwọn nàìjíríà gan ti ń kà táwọn náà mọ̀ ká kọ́dọ̀ ọmọ wa kan ọmọ kí wà kan hadiyatullahi abdulrahman ó ti ṣe odidi kùránì tẹ́ẹ̀ ní máa dààmú kí ó sì ké dáa lè lóyún náà kí ẹ jẹ́ dandan kọ́ kí lárúbáwá tọ́kàn máa fi wo pé bó ló kéyàn yìí tọ́ fojú bá ń tì ọ́ tó lè máa lọ mọ́sálásí pé káwọn èèyàn kọ́ ń kéwú kò sí yìí náà ọlọ́wọ́ sàmàlà wa bọ́t èyí tó burú jù ní kéèyàn máa tìjú kọ́ máa rún máa ẹ̀sẹ̀ ló ń kó sọ́run o kò sì dáa o ṣé béèrè wà lọ́dọ̀ àwọn obìnrin tọ́yì náà ìbéèrè yín kíákíá. wọ́n ní wọ́n kàn tọ̀ ìtìbẹ̀rẹ̀ bá wà ẹ fún ẹ fún abdulbasi tàbẹ́ nìkan insha Allah ọlọ́run jà ju ọjọ́ mọ́ndé lọ kẹrin ti kakọ́ kàbẹ́rẹ̀ fún wa hadha wallahu a'lam wa sallallahu wa ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in.